hello everyone welcome to Toyeen Talks ó ga ọ Jagaban jáde ó dẹ̀ sọ̀rọ̀ nípa pípẹ́ bóun béèrè one question lọ́wọ́ ìyá olówó ìyẹn alájà àbí madam Rasulá wípé kí ni kí ni nǹkan kan tán gangan tó jẹ́ pé wọ́n á ṣe kí ni mission wọn lórí Facebook ẹ jẹ́ ká jọ láti ẹnu Àbíkẹ́ Jagaban. Uh, uh, Abike Jagaban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 that I asked you not to give that olórí burúkú nuisance olóṣì Fẹ́yìn Ṣoge did I ask you not to give her contract ó ti mọ̀ pé yẹn you said only yes I am sorry about that one Oda dà sorry for the first time téèyàn máa mú lọ́rùn ọwọ́ nìyẹn ló ṣe sọ sorry tó lórí pé gbogbo nǹkan tóun pákéjì pátá ló ti já sí mi lọ́wọ́ gbogbo rọ gbogbo ìbàjẹ́ tó ṣe òun náà débi báyìí náà bí kó máa so máwọn ẹmẹ ẹgbẹ́ kó lọ máa fún wọn lówó kó máa ẹ̀káìsì wọn gbogbo ẹ̀dá tí ò bá ti ní principle discipline ní ayé yìí owó tí ò tó nǹkan náà máa fi tán ẹ lọ owó dẹ̀ máa tán awakú èèyàn ìwà bàjẹ́ tó wò lè tán lára ẹ̀ ayé ò ní gbàgbé ẹ̀ ni ẹnikẹ́ni tó bá ti jẹ́ pé kán báyàn jà dójúkún torí owó ń bíbà èmi máa ń sá fún wọn ni tẹ́ bá wo gbogbo wọn yẹn ṣe ń jí owó ìwọ gba one million two million three million ó dẹ̀ sì máa já wọn sí kọ́tátò tó bá ti tásìkò òun ni bó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe ń gbowó fún yàn ṣe bíbí la wà tá a tọpa fẹ́ fún ṣé olúrẹ tọ̀kọ́ ni ní mọ́tò gbogbo àwọn èèyàn tán kọntribútù nínú tíìmù wa wọ́n ti dáwó tán òun ló fún wa ní five hundred títí ẹ̀ àti pín mọ́tò tán kóhun tó lọ san five hundred tó kọ contribute kí ló wà nínú mọ́tò bíi two point five àbí three million tá a fún gbà yẹn tí ò dá fún wa tó bá pẹ́ bẹ́ẹ̀ lówó ṣe pọ̀ ẹ̀yìn yẹn làǹtí kí lorúkọ léèdì kan báyìí wá tẹ́sẹ̀ ń dùn ó lóun ò ní kọ́bọ̀ tóun fẹ́ fún yín ẹ̀yìn yẹn la gbé àìmọye àwọn ẹlòmíì pé àǹtí àbí you go I no get I don't want to. kò ṣàánú èèyàn kọ́kọ́ nù wọn tí wọ́n ń ṣàìsàn èyí tẹ́ máa post sórí Facebook torúkọ ẹ máa wà ń bẹ̀ nìkan ẹ máa rí tó máa ṣe so èèyàn láti ṣọ́ra fáwọn pàṣẹ gbogbo ẹ̀dá tẹ́ bá ti mú lọ́bì kan tó jẹ́ pé kó máa ráǹdì àwọn èèyàn yín hàn pù kó máa gba nọ́mbà kó máa ṣe bí alára kó máa mọ̀yọ́ ọ̀ṣọ́jọ́ ọ̀ṣọ́ lọ ẹ sá fúnru wọn ẹ sá fúnru wọn jìnnàjìnnà ẹ rí pò kété nítrẹ́ẹ̀tì yẹn nígbò fẹ́ penetrate yín bíbáyìí mọ́mí mọ́mí my mọ́mí mọ́mí God bless you for everything you are doing for sister AJ everything wo náà ni wọ́n ṣe èyí tá a ti fi tá a fi mọ̀ wọ́n yàtọ̀ ó ti ó ti dìnà jù séyìí tá a ti fi dí wọn tá a ti fi já wọn lẹ̀ ó kéré bíntín báyìí lẹ́gbẹ̀ẹ́ yìí tá ti fi já wọn lẹ̀ ẹni tí mo mọ̀ tí ó pọ̀dún kan two thousand and eighteen sí nineteen mi gọ̀ tí mi sì rí mọ́ láti twenty january tí mo ti sọ ti tẹnu tèmi fún tó tó bẹ́ẹ̀ mi tó tún ọ́dà nǹkan tí mi ò sì gbowó lọ́wọ́ ẹ̀ one million ẹjọ́ ṣóun ló ń bọ́ mi òun ló ń mi ẹ̀yin yẹn mo ti ṣe ohun mèremère tán fi owó gidi ṣe ọlọ́run ló gbà fún mi mi gan bí n ṣe ṣe